lẹ́yìn náà ká má ṣe tí ó máa fún wa yẹlẹyẹlẹ ìlànà táwa tó àpò táàtì máa fi láyé ṣe kò dálé lẹ́nà oná ní sunna àlẹ́ wa Muhammad sallallahu alayhi wa sallam oná là ń ṣe pariwo kálukú oná là ń ṣe pípi lọ síbi rẹ̀ tóró ní Islam nítorí yàtọ̀ sí kì í ṣe Islam tẹ̀sí máa fáwọn ọ̀tá rẹ̀ pọ̀ àwọn ọ̀tá sunna pọ̀ wà wá wọn kò bàjẹ́ bàjẹ́ bàjẹ́ nítorí pé àwọn ìjáde pé ní aṣíwájú mùsùlùmí ni wọ́n mọ̀ sọ́gbà àwọn ọ̀sùnà ọ̀sùnà àwọn alákatakìtì kí ni katakìtì ẹ ọlọ́ọ̀fà nẹ́bí sọ ṣé lakatakìtì tìrùkù kúrúrù tẹ́ǹgbẹ́ wọnú ẹ̀sìn ṣé ní katakìtì à akatakàrùn tẹ́mátì wọn àwọn ọmọ kan tó ti fọ́n mọ́tò tẹ́sìn tọ́jú ọlọ́ọ̀kan kọ́nà tó fi wọn pọ̀ sí tọ́jú ọlọ́run tó yẹ máṣá ọmọ láyà fáfún kí lóla ìlú ọmọdé láyè yẹ bẹ́ẹ̀rù ikú ẹni tí ó kù láti tó dodo wọn máa sọ àwọn alákatá fífi mu o àwọn alákatá fi sọ̀rọ̀ sọ o àwọn alákatá fífi bẹ́ẹ̀ sálẹ̀ o àwọn olùbí dá kí ni kàtàkì ọmọ tí ń tẹ́tí ọmọ tó ti pé tó bá ti gbọ́ ikú náà ní ká báyìí ànábì ní ká báyìí ọ̀pá tì wọ́n wá máa bà wọ́n ló kọjẹ́ nítorí pé kò wù àwọn inú kí súnà ọmọ ìlọjà tí wọn ti tà òkúta ọba wọn tí súnà bá ń bẹ ọlọ́run ọba túbọ̀ tí súnà anábì tó bá sọlá lárugẹ òtú àtìrí àwọn ọ̀tá ìbùkà má jẹ́ kí wọn orí di múlẹ̀ má jẹ́ wọn orí di jókòó àwọn ọ̀tá súnà anábì Muhammad sọlọpọ àwọn àyèwà rẹ torí ẹ ìtẹ̀lé súnà lẹ́yìn kan bá ní súnà tá tẹ̀lé àwa náà pé mùsùlùmí yẹlẹyẹlẹ ni á pè àwọn òkú mùsùlùmí yẹlẹyẹlẹ súnà òun bẹ láti fi yàtọ̀ nínú àwọn mùsùlùmí àti kèfèrí kọ̀rọ̀ kó yé wa kìí ṣe fún yẹlẹyẹlẹ lélẹ̀ tí wọ́n sọ fún wa ní ìdílé Islam ní kíni súnà súnà sí ní kíni Islam ẹni tí a bá ti rí tẹ̀lé súnà ó ní kíni mùsùlùmí ẹni tí a bá ti tẹ̀lé súnà kò ní jẹ́ mùsùlùmí àpèjúwe ti wọ̀ rẹ̀ pẹ̀tẹ́ lórí tí ó jọ ọmọ láti fi ọlọ́ni wa aqimu ssalata wa atu zakata ẹ̀mú ayà kúránì wa tọ́sàlà yá ayà kúrò láti wá jẹun sọ́wọ́ tí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar ẹ ti parí pẹ̀lú assalamu alaikum ẹ̀mú wa ẹ̀ ti gbẹ́kùn wàá ní kò sí sọ́kàn pẹ̀lú súnà ẹ̀dá kan kúrò lóṣèké wọn bí ó ṣe ṣe wàlúwà kékeré ló ṣe ṣe. wàá ti sẹ̀kẹ́ báwo ló ṣe yọ kàkà mú wa ní alukur'an kò sí torí alìsílám wọ́sùn wọ́sùnlẹ́tù yẹ alìsílám. ẹ wá wo ìlànà fáwọn láti ṣe àpúláì ló wà ní alukur'an gángangangan ẹ mú lára anabi sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ lọ́kọ̀ọ́sán ẹ̀ lọ́kùn bí rọ̀ṣọ́lẹ̀ lẹ́yìn oṣù wọ́sùn hàtàlá bẹ́ẹ̀ lọ́nà sọ ọlọ́run sọ pé lára àmọ́ ti dá ní ẹ̀sìn rí kò sọ pé lára àfikọ́ ti dè náà ní ẹ̀sìn rí kò sọ pé lára ìrọ̀lẹ́ ní ẹ̀sìn rí laqad kana lakum fi rasulillahi uswatun hasanah ìwọ wá ní kòsí tọkọ pẹ̀lú àtẹ́bìyàn kòsí tọkọ pẹ̀lú súnà rẹ̀ ẹ dá sùn ta lọ́wọ́ àwọn kọ́sì ẹni tí wọ́n ti pa níbi tẹ̀sí òwò kọ́sì yóò wò ṣe sáàbì kọ́sì. gbogbo eléyìí àti àwọn àbòsí pàtàkì tó pé súnà súnà súnà kò sẹ́ni tẹ̀lé kò sì tẹ̀ gbà pa. ìtẹ̀lé súnà kò sí pinnu yẹlẹyẹlẹ bẹ̀rẹ̀ torí pé òun tẹ̀ pin yàní láàrin mùsùlùmí àti ẹni tí èdè mùsùlùmí. Ànábì sallallahu alaihi wasallam ti sọ fún wa pípé alaykum bi sunnati alaykum bi sunnati lédè lásán náà ni alaykum bi sunnati súnà mi lọ́wọ́ yẹn ti mú ẹ̀ gbọ́dọ̀ ẹbí mú ẹ gbọ́dọ̀ pàṣẹ nítorí tí wọn mú náà adé yẹn ó ní àfùwà alẹ ìhà bí nàwádì eyín parí ẹkẹ ìkọrọ ẹkẹ síbíkẹ fífi súnà mú kìí ṣe eyín ọ̀kan torí eyín ọ̀kan tí wọn bá fẹ́ gbà wọn lọ́wọ́ wọn fà á tí ọba yọ lẹrọ yọjọ tí ń ṣe yín. ẹ̀rọ ọmọ tí ń tẹ̀lé súnà dókítà fi eyín ọ̀kan ìlú báyìí títí àbátan máa rẹ bá bẹ̀rẹ̀ sí kóyà báwo ló jẹ́ ní ìsìn ìtọ́jú báwo ló jẹ́ ní títí mo rí pé tá a máa ń sọ̀rọ̀ ìfẹ́ dá sí i wọ́n máa ronú tó sọ̀rọ̀ báwo ló jẹ́ ní títí dé pé ẹ ìwọ náà ń dáhùn máa ṣe ìdájì rẹ mi nírùn mà tó wọ́n ní kó pa gbogbo ẹ̀ bá tó bá yẹ pé ìyẹn ọ̀kan ló fi dì mú àwọn kan pa ni tí ọ̀bá yọ lẹ́rọ̀ gbogbo ìyẹn ọ̀kà tẹ̀lé àmì tó bá yẹ pé ìyẹn páyẹ̀ ló fi dì mú gidigidi nínú rẹ̀ tó má fà ìwọ náà fà wọn tó má fà ìwọ náà fà wọn lè yẹ ẹsìn rẹ ẹni tó wọ la bẹ́ẹ̀ ní islam olódò tó bá fi jókòó sí yẹn la sẹni tó lè yọ ọ tó anẹ́bí sọ wá sílẹ̀ ní ẹtí súnlẹ̀ òun bẹ́ẹ̀ ìyá ti ké bàbá rẹ̀ fọ́n àmọ́ ike ọ̀bẹ olóde ọ̀bẹ ọ̀pá ìgbésẹ̀ islam olóde ìlú bẹ́ẹ̀ orí mi lọ àti ìdíkẹ́tẹ́ ní ọ̀hún ọmọ rẹ̀ ibi ẹ̀ bá ń kìlọ̀ fún ọmọ kí ló ti náà tún lẹ̀ kan ló ló ẹ̀dúpẹ́ fún ẹgbẹ́ ìkàlẹ̀ pé kò dúpẹ́ ọmọ olórí ilẹ̀ bí ẹ̀ mọ̀ nínú tòun náà. you mean it? ẹ I said it and I mean it. so sẹ́nu tó ń bẹ̀ wọn kò ní adébẹ̀ yìí náà láti àbá àti ìdàpọ̀ kí nǹkan ìyá lọ́pọ̀lọpọ̀ ẹ kò gbọ́ mú. irú rẹ̀ ń ṣẹlẹ̀ pọ̀. tí wọn bá ti fi gbé tẹ̀lé súnà wọn wá kó ntí ọ̀dà sí bàbá lórí ó kó ntí ọ̀dà sí màmá lórí bàbá òtún wa máa wá wò pé àfikún ló gbà tó máa jẹ. ẹbí ọmọbìnrin kan ń tẹ̀lé súnà ń bójú tó bàbá náà yá rí tuntun kan sọ fún wọn nígbà wọn bá ń bójú kó tún dé ìwà rẹ̀ kó tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ọkàn ń bojú mi àmọ́ kì í gbọ́rọ̀ sí òun ó kàn ń bojú mi àmọ́ kì í gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu kì í gbọ́rọ̀ sí màmá rẹ̀ lẹ́nu ọmọ burúkú lẹ́nu mi kọ́lọ́ máa tàwọn ọmọ alọ́mọ burúkú sẹ́rí nkẹ́tẹ́fẹ́sẹ́ ẹ̀sìn gan tẹ́ bá níwà rẹ̀ tí ẹ̀sìn kọ̀ wà pẹ̀lú ẹ̀sìn tẹ́ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àtàkùn náà ní ìsìn torí pé àǹfààní ọmọ lọ́dọ̀ òbí rẹ̀ náà ní síbà sọ̀rọ̀ tí ọ̀tá kò tọ́lọ́ tí ọ̀tá kò tà lẹ́sìn kọ́mọ gbọ́rọ̀ sílẹ̀ nù kí yọ sọ̀rọ̀ tí ọ̀tá kò tọ́lọ́ tí ọ̀tá kò tà lẹ́sìn kọ́mọ gbọ́rọ̀ fún alẹ́ nù. tó àmọ́ àwọn ọmọ ní ìtẹ́lẹ̀ náà ń pè wọ́n rìn dáhùn bàbá bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kò sí kò tún wá fi àbójú kún ẹ̀. fẹ́ràn kí ń gbà wọn bàbá wọn òkè tó ọmọ gbọ́ tán. tó nígbà tó mẹ ẹsẹ bí wọn yà wà la ẹsìgẹtì ọmọ rẹ ọmọ tó ti ń bójú tó tó máa wá ilé kí o ti wá ọmọ yẹn bẹ́ẹ̀ sì ń ẹsẹ ń bí bàbá tó ń gbọ́ sábà láyé ọmọ bójú èyí ta òun ti ń bójú tó ní oṣù gbọ́dọ̀ akẹ́kọ̀ọ́ wa kan kó òun ti torí rẹ bójú òun ti bójú ọkọ òun tó wá yunifásitì no ọwá yunifásitì ní fọ́sẹ̀mìtà pẹ̀lú kẹ̀ sẹ́kọ̀ọ́ sẹ́mìtà tó padà lọlé fún ìsinmi fún sẹ́mítà ogójì lọlé wàhálà làdé bàbá rẹ ọmọ wa fóònù rẹ fẹ ìgbé ọmọ yín ta lọmọ àná ẹ kìlọ̀ fún òtútù ń bọ tí ọba ṣe kó wàá ti máa jáwọ́ ní ọwọ́ nínú owó sukú rẹ̀ máa ṣe kéwọn kẹ ẹ máa di àwọ ọmọ ẹ̀yìn ni ọmọ ẹ̀yìn ni àgbà hmm? bẹ ti wàhálà ẹ̀kọ́ níjọ kan ìyàwó já fóònù gbà mọ́kọ lẹ́nu ìwọ ọmọ ọmọ lèmọ́ lọ ilé kan bàbá wọn kọ́ fún ọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọdún ọmọ ọmọ kan ló fún ọdún wò. ẹ dá ọmọ yín ní ìgbà sọ èyí sì ní sẹ́fẹ́ mi ní ìdílé bíi tọ́lẹ̀ èyí lè jẹ́ gbogbo sẹ́yìn ogun ẹnikẹ́ bá sọ lọ́gbà tí wàhálà ìpọ̀ ẹ̀ ọ̀gbìn wọn á ti sún yàn kàkiri ẹni tí wọ́n lé lọ́dẹ̀ ẹni tí lé yẹn tó máa sọ fún ọjọ́ kan ní ìsìn náà yẹn lè àwọn aláǹdì àbúrò tètè máa sọ pé ìdáwọ́ lọ́rọ̀ oṣù rẹ̀ ẹ tún yọ tẹ́lẹ̀ náà di tí wọ́n san oṣù rẹ̀ ọmọ sì ń gbòòdì. ó torí délé ìgbà míì sẹ́rí mẹ́tálìtì yẹn ó wà fẹ́rẹ̀ lò mẹ́tálìtì kí àwọn ọmọ ìgbà yẹn ṣiṣẹ́ ẹ̀ àbẹ́kọ̀ọ́ ti sẹ́ni àbẹ́kọ̀ọ́ ti kíní ni àbẹ́kọ̀ọ́ ọlọ́lọ́mọ yóò rí tẹ́tẹ́ náà fún ga bẹ́ẹ̀ ni àjọ ẹ̀kọ́ ah, àìmọye yẹn tí gbogbo ká lọ jáde sùkú síbi ìlú àpọ̀lọpọ̀ wa ní ti àjọpọ̀ kíníkà ìjìnlẹ́rì kíníkà ìjìnlẹ́rì kíníkà ìjìnlẹ́rì ọlọ́lọ́mọ yìí yẹn tó jẹ́ pé ní ìsinyìí báyìí wọ́n ti pè adìẹ ní ti ìjìnlẹ́rì lélẹ́yìn. ọkùnrin sì ni wọ́n bá kọ́ ọ́ lẹ́ka lóko ti gẹ ọjà ti sẹ́sẹ̀ kò lùzọ̀ kẹ́kẹ́ wà láì nítorí pé that experience there ẹ̀sìn ní ti wú ẹni tí ọ̀lọ́ ti sùn àmọ́ káwá insist wípé ìgbà tó fi lọ sí sùn wọn náà gbọ́dọ̀ dọ̀gá wọn náà gbọ́dọ̀ ọ̀dọ̀ lọ́mọ èèyàn tó dọ̀gá torí báwọn kan mọ̀ tó máa ṣe láíláí náà àwọn kan sì máa dọ̀gá táyé ti ọ̀run àwọn èèyàn kan náà lọ́nà wọn fi fún àwọn ọmọ sọmọ ọ̀dọ̀ fún ọmọ sọmọ àwọn nìkan náà ní ọmọ sọ̀gá so àmọ́ káwá pé kí dandan nígbà tó fi lọ sùn investment àti náwó lọ́rùn ní ọlọ́bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà ní títí ń dídì lẹ̀ o tí wọ́n wá sẹ́ fún òbí sẹ́ o àbí bẹ́ẹ̀ kọ́ màmá àwọn bẹ̀rẹ̀ ẹ̀yẹ láti bẹ́ lọ kí àwọn ọmọ ẹ̀yìn ọlọ́dà kò má pa àwọn dàda ìlà ọlọ́run tí ẹ̀sẹ̀ ti rọ̀ wọ́n lọ́rùn ọlọ́run gbẹ̀ kọ́kọ́ kọ́ yìí má fi bu yín má fi bu àwọn náà yóò wúlò fún wọn láyé ó wúlò fún wọn kó ti sábà bí àlùjẹ́ náà fún wọn nítorí ẹ kó bìrì rí ọmọ ẹ̀sẹ̀ nù sẹ́ráǹtì tí ọlọ́run ti pín in.

obìnrin tó ga ọ àwọn ẹni máa ń jẹ ìyàwó fún àwọn tó ga torí sẹ bá tírìn ọmọ yìí dáadáa dáadáa nílànà ẹyẹ máa ń wọtọ náà wọ sí wọn wá ẹni tó ga náà ní ọ̀pá dáadáa ẹni tó ga gidigidi ní ọ̀pá dáadáa pẹ̀lú òkú ọ̀nà nítorí pé ẹ̀yìn sí àwọn èèyàn tẹ́ kí wọ́n fẹ́yàwó wọ́n sọ ọ́nù wọn dẹrú kò ní tọ́ wa àwọn ẹni tí fẹ́yàwó tí sọ ọ́nù wọn dọ́gba tí sọ ọ́nù wọn dẹ̀yẹ̀ ńlá ìní ọ̀sọ̀ wa sẹ́yìn oṣù náà dúpẹ́ fọlọ́ ah, ìta àmàdúpẹ́ fọlọ́ àmàdúpẹ́ fọlọ́ bẹ́ẹ̀ lọ́nà àwọn oṣù sọ̀rọ̀ kálukú wa lórí ìdí eléyìí báyìí ọlọ́run máa ń ká máa ń pè yẹlẹyẹlẹ ẹ̀ẹ́rì nínú àǹfààní tó wà ní kásọ̀kà àbí ìtọ́wá lásọ̀tà nílò Muhammad sallallahu alaihi wasallam káwọn olùmọ̀ kó rú rẹ̀ àti rú rẹ̀ àti rú rẹ̀ àti rú rẹ̀ jọ wọ́n ti dábàá gbogbo àti gbogbo ẹgbẹ́ àwọn láti fi ọmọ ẹ̀dẹ̀ hasanà lè rọ ìrẹ́. ìpìlẹ̀ ti sẹ́mi ọ̀hún mẹ́tì àlọ́ ọ̀rẹ́ alẹ́. ibi tí àwọn mùsùlùmí bá sọ tọrọ ọba jọra tí gbogbo ọba jọ sọ̀rọ̀ kanáà ọ̀rọ̀ ń yọ ike lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ wa. tí gbogbo mùsùlùmí bá pátápátá bá jọ péjọ sí kanáà tí àtijọ́ fẹ́nu kò sórí kankan yóò tẹ̀sí lọ́dọ̀ náà lọ́dọ̀ wa torí pé ìjọ àlẹ́sọ̀wá àtàlà lọ́sọ̀ bẹ́ẹ̀ ẹnu ò lè kó lórí ìbàjẹ́ àmọ́ pẹ̀lú mẹ́sẹ̀ ń kọ́lé gbogbo mùsùlùmí náà sọ̀rọ̀ ẹ dákun ọlọ́run ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ìjọ àlẹ́bí ti kà lọ́lọ́ ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ àdùsù torí àwọn sọ pé wàlúùmẹ́tò màásùmẹ́tò wàlúùmẹ́tò bí ìjìmá ìhá apapọ̀ ọjọ́ yìí ọlọ́run ti sọ́mọ níbi àtẹ̀tẹ̀ àdúgbò ẹ̀kọ́ lọ. eléyìí ní ń bẹ nínú tọ̀kan kò sí nínú òpin yẹlẹyẹlẹ kò sí nínú òpin yẹlẹyẹlẹ. àwọn àdínkù wa tí wọ́n pọ̀ lórí ilé ìpín yẹlẹyẹlẹ ó ti ṣẹlẹ̀ o yorùbá náà ń bá àtúnlá wọn ti sọ fún wa pé yọ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ àti ìdúrà wọn ń sọ fún wa yìí ọlọ́run sọ fún wa pé ká ṣọ̀kan nítorí pé di ìṣọ̀kan ìyapa ó ti ṣẹlẹ̀ ìyapa tó ti ṣẹlẹ̀ yìí anabi muhammed. صلى الله عليه وآله وسلم حديث sàlàyé fún wa nípa pé yọ افترقت افترقت اليهود على إحدى وسبعين فرقة وافترقت النصارى على ثنتين وسبعين فرقة وستفترق أمتي على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة قالوا من هي يا رسول الله ما هي يا رسول الله قال النبي صلى الله عليه وسلم هم من كانوا على مثل ما أنا عليه اليوم وأصحابي وفي رواية هم الجماعة النبي محمد صلى الله عليه وسلم wọ́n ti fún wa rò wípé ìjọ yìí yóò pín gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ tó síwájú náà ti pín yẹlẹyẹlẹ lódodo ọlọ́run bá ní ká sọ kàkà wọ́n pín yẹlẹyẹlẹ nídìí ẹ̀sìn wọn sí ọ̀nà mọ́kànléláàádọ́rin àwọn ọ̀nà kọ́ra àwọn pín yẹlẹyẹlẹ tí wọ́n ti ẹ̀sìn sí wọn náà sí ọ̀nà méjìléláàádọ́rin ìjọ mi ànábì sallallahu alaihi wasallam ní bá wa sọ̀rọ̀ ó náà wà á pín yẹlẹyẹlẹ nídìí ẹ̀sìn Islam subhanallah sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin kó lo àfẹnà seventy three ni wọ́n pín sí anabi sọlá àti náà sọ gbogbo wọn ní ọwọ́ náà ìlà wàhídà àyàfẹ́ yọkan adúgbò sọlọ táwọn sàbí béèrè ìwòlẹ́yọkan náà anabi ni ọmọlẹ́jẹ̀ máa rà àwọn àníjàmá nínú rìwáyà kan wọ́n ti sàlàyé jàmá àwọn torí gbogbo yẹn wọ́n pe jàmá tó wọ́n bá wí anabi sọlá àtúlám ní hum mẹnkán àlà mẹtìlínà ànà àlẹ yìlì yẹwò máa wà sàbẹ àwọn làwọn ti ń bẹ lórí irú ntẹmi àtàwọn sàbẹ mi ń bẹ lórí ẹ lónìí lókùn ìgbà tá a bá ti jẹ́ pé irun dáná fi bẹ lórí ẹ̀ pẹ̀lú àwọn sàábì rẹ̀ láwà lórí ẹ̀ àpò oríire àwọn eléyàn ni wọ́n pè ní ahlus sunnati wal jamaa àwọn ni wọ́n pè ní al-firqatul àwọn tí wọ́n là àwọn ni wọ́n pè ní al-firqatul àwọn tí wọ́n lọ wọ́n rántí àwọn ni al àjèjì. àfi ká لا láti jọ kàn yẹn. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إما قال لا تكون إلا مسلم الإمام أحمد رحمه الله أتي أولين وأن بها باسم يجادل وأن تزيد بوا وأن حسن حديث سودان وأن تبوا وداع تريد إليه ìjọ yìí pín eléyìí ti ń bẹnu dáhùn èèyàn ń ṣe sọ́ọ̀lì nípa rẹ̀ pàápàá nípa tó jẹ náà al-adiyan wal religion and sect. àwọn eléyìí wọn wá bẹ sect tó wà wọn kọ síra tó pọ̀ọ̀ nípa wọn wọn náà kà nípa wọn wò kó fi mà.

ẹni tó gba síra fẹsẹ síra sí ọjẹ etí gbogbo èèyàn yòókù tí wọn tí wọn da tí wọn kọ nù ẹ ọ̀nà ni Abul Hasan al-Ash'ari nínú síra wọn tó ń pè ní Maqalatul Islamiyyin etí gbogbo àwọn ẹni tí wọn pera wọn mùsùlùmí ń sọ wọn fi di kí yẹlẹyẹlẹ. بكنا ما شهر الثاني الملل والنحل وانا اخو لنا جماعة انه على الشيعة انه على الخوارج انه على القدرية انه على الجبرية انه المرجعة انه tó gbogbo àwọn eléyẹn àwọn olùmọ̀wá ọkọ̀ síra nípa wọn. bákan náà al-Baghdadi àwọn ọkọ̀ síra fún wa al-farqu bayna al-firaq ìyàtọ̀ tí ń bẹ láàrin ọ̀kọ̀ọ̀kan nù wọn síra lọ rẹpẹtẹ nípa wọn ìdánkọláyé ti náà tún lọ́jà tirẹ̀ rẹ̀ nípa àwọn jẹ̀má jẹ̀má jẹ̀má kọ̀ọ̀kan ṣùgbọ́n ní nàìjíríà lẹ́gùn náà fi jẹ̀má jẹ̀má jẹ̀má àti máa pé àwọn jàmá yẹn ní fúnfún yẹlẹyẹlẹ dáná bí n sọ wọn bú káàtà kí wọn sọra kẹkọọ má sọ àwọn èèyàn lọmọ aná nígbà gbogbo díìnì díìnì ní jàmá dáná bí n sọ bóòlù anábì ti sọ fọlá àwọn tí àwọn anábì sọ pípín àwọn ní fífún yẹlẹyẹlẹ o ṣùgbọ́n àwọn olùmọ̀ gbé wọn sórí òṣùwọ̀n ní tí wọ́n sọ báwọn ló ti jẹ́ sílẹ̀ lódodo. ọwọ́ fún wọn. òṣìkò ọ̀rọ̀ jẹ́mọ̀jẹ́mọ̀ sí arí nàìjíríà lónìí kí ni wọ́n sọ náà kí wọ́n lọ́rọ̀ kẹ́kẹ́ ń sọ tó yà tó yà pa. àtẹ láti da wọn làwọn sí ẹnìkan òru làwọn ẹnìkan ti dàá ju ẹnìkan ti dàá ju ni ẹnìkan kó lórí àwọn jẹ àwọn ní ìsìn ẹgbẹ́ táwọn àwọn fẹ́ àwọn fẹ́ gbogbo orí àwọn kan wọ̀nyẹn ní bíbí àmọ́ àti pọ̀nbì ìfìkà ìjọ ọlọ́tì ìfìbọ́yà ìmọ̀kànlá ní làbẹ́ ti lélẹ̀ tó ya pàṣẹ táwọn èèyàn ti sọ tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn jama tí wọ́n bíìlì lórí ideology ìmọ̀kànlá ní tó yàtọ̀ sí táwọn míì sọ tẹ́lẹ̀ wọn kọ́ mi wọn kọ́ lọ tó káwọn wá sọ pé gbogbo díìnì díìnì tó wà wọn pọ̀ ní ẹ̀mú wọn bí àwọn ara wọn lànà bí sọ ọmọ mẹ́sìn ni wọn àwọn oníwà lẹ́sẹ̀ náà ọkà á wà lá. ó ti ti tá a bá fẹ́ categorize gbogbo àjẹmọ́jẹmọ́ ìtẹ́rí yẹn kọjá pé gbogbo wọn ibìkan náà ni wọ́n bọ̀ sí náà fi pọ̀ tó torí pé tó mú àwọn ọmọ abẹ bóyá owó ni gbogbo abẹ gbogbo ló mú wọn tó bá ṣẹlẹ̀ báwọn ìdí àwọn jẹ̀mẹ́jẹ̀mẹ́ tó wá wà yìí ìmọ̀ kàtìgóráìsì wọn kọ́ máa náà ni wọ́n á ìtayọ̀ àlàyé wọn ìtayọ̀ àlàyé yìí ti wọn òṣùwọ́n tí wọ́n á ní ká sàlàyé ẹ̀sìn fáwọn yẹn tọ́ba sàlàyé rẹ̀ fáwọn yẹn ìwà àmọ̀ pẹ́ nìkan lọ́mọ náà kò sí lọ́wọ́ wa àwọn náà ń tẹ́ lọ́kọ́ lọ́nà tó wà lọ́mọ àlùjẹ́ náà torí ẹni tí o ti garanti nǹkan kan tí ń pẹ̀lú mi lọ́mọ ẹná ẹ̀wọ̀n pé àgbélé nù. tọ́ ṣùgbọ́n tẹ bá wá béèrè pé sọ́yìn ká wọ jàmáà kan nù nínú àwọn jàmáà tó wà á àwọn òpè yẹn lọ síbi fọwọ́ jàmáà kankan ẹni tó sì ti wọ ọbẹ̀ ọlọ́run ọ̀la ẹni tó ti wà ń bẹ̀ ọlọ́run ti lè kú lálàáfíà àmọ́ pé ìwọ́tọ̀ wà nítra kó tó wá lọ di mẹ́mbà Islam kò mójútó tọba lówó tọfẹ dá tọfẹ ti dá ti tọlọ mọ amúfilasi kìlẹ̀ ní kìlẹ̀ ní àkàfọ̀ nítorí lè lọ́ra wa lọ́ra wa àtòwò lọ́ra wa inú tiẹ̀ ní oṣù tó bá dáhùn yẹn lọ àbí òní dùn yóò dùn tó irú kẹtẹ ká máa tiẹ̀. tọ́ ọlọ́ni wa kúrò ní àmẹ́tẹ̀ lọ́ọ̀yẹ̀ àlẹ́ ìkùn ìkùn mọ́. كنتم أعداء ẹrántí ìdẹ̀rọ ọlọ́run ètò ọlọ́run bá ti fún yín ẹ̀kúntùm ẹ̀ẹ́dẹ́ ní ìgbà tẹ̀sí tí ọ̀dá àwọn olùmọ̀wá nígbà tẹ̀sí wọ́n ní àyà yìí wọ́n bá àwọn àǹfọ̀rọ̀ yìí nù àwọn àǹsọ àti kẹyà oríṣi méjì ni wọn Aus àti Khazraj wọn làwọn láyà ìbáwí ẹ rántí ìdẹrùn ọlọ́dún náà ti fún yín o ní ìgbà tẹ ẹjọ́ ta. فألف بين قلوبكم ọwọ́ àfi ìrẹ́pọ̀ sáàrin àwọn ọmọ yín ọ̀pọ̀ ọmọ yín pọ̀ àwọn ọmọ yín jọ ń ṣe é wọn fà mọ́ra wọn. فأصبحتم بنعمته إخوانا látàrí ìdẹ̀rọ̀ ọlọ́run èyí tọ́lọ̀ wọn bá ṣe fún yín ẹ tara bẹ́ẹ̀ ẹ wá dọmọ ẹ̀yá tẹ́lẹ̀ ọ̀tá ni wọ́n áwùjọ àti kọ́sọ̀rọ̀ ẹ bí àlàyé tá a ṣe lánàá àti ìdẹ̀ta okun ní gbogbo wa okun kìtì pẹ́pẹ́ nìkan ìfẹ́ rí mi ìkejì lánàá fẹ́ẹ́ tó orí bí wọ́n ń bára wọn jà náà ni ẹ̀yìn forí wa lọ́tẹ̀ yìí ọ̀tẹ̀ tí ń bọ̀ ápẹ̀ kan orí rẹ̀ wọ́n wà sánà lè ti dé sallallahu alaihi wa sallam. gbogbo wọn pa Islam ọlọ́wọ́n bá ṣe dára ìdẹ́ra rẹ̀ fún wọn ìdẹ́ra Islam ó mú kí gbogbo wọn dọ̀ fún ọ̀dọ́mọ ẹ̀yà ara wọn. وكنتم على شفا حفرة من النار náà tẹ́lẹ̀tì bèbè náà lẹ́ wà tẹ́ ẹ bá fi kú lórí bẹ́ẹ̀ ti wà tẹ́lẹ̀ tọ́nà òjé kí islam wá dọ̀yìn kẹ́ẹ̀dì mùsùlùmí ni kẹ́ẹ̀dì ọmọ lẹ́yìn àtẹ́bí tó lọ́wọ́ àdìsílẹ̀ tẹ́lẹ̀tì bèbè náà lẹ́ ti wà ọlọ́ọ̀fi dídí àtẹ́lẹ̀ tó lọ́wọ́ àtẹ́lẹ̀ sáà ní yóò fi gbà yín ó fi là yín ọlọ́run náà wọn létí ìdẹ̀ra tó ti fún wa èyí tó ti pé kí ọba ti sọ lọ́ọ̀ni àwọn náà bá mọ̀ wọ náà ayà yìí fi hàn pé kó ló máa má ṣe kàfíra fọ wá fi nà gbogbo ẹjọ́ bá kó kéfè rí inú náà ọlọ́run ti ṣe bẹ́tíbẹ́tì náà lẹ́ ti wà tó kú fẹ́ẹ́rẹ́ fẹ́ wọ náà lọ́lọ́ Islam tó ti là tọ́lọ̀ sí kíkí ànábì sọ̀rọ̀ àtẹlẹ sáàrin tó fi gbà yín là. tọ́ ọlọ́run bá ti bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ fáwọn àǹsọ́ àwọn àǹsọ́ ìdánmọ̀ ẹ̀yà ara wọn wọ́n ti ọ̀kan náà lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ́ta ara wọn. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ẹ bá ti ṣe ń ṣàlàyé fún yín nípa abẹ́ ti ṣe rí kótó ti pẹ́ dà bẹ́ẹ̀ ti ṣe dà bẹ́ẹ̀ láti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ ọlọ́run fún yín bẹ́ẹ̀ lọ́lọ́run ti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ rẹ̀ fún yín nítorí kẹlẹ bá jẹ ní tọ́mọ̀nà. àwọn àgbọ̀ ọ̀tá ni wọ́n tẹ́lẹ̀ ọ̀dọ́mọ àyà àwọn náà tí wọn náà jáde gbogbo lárúbáwá káàpà tíwájú kí islam tó dé ọ̀tá wọn bára wọn sí sábà ń ka ìyá ọ̀làárọ̀ àwọn abirọ̀ àrà kan ti bẹ̀rẹ̀ nípa ìyá ọ̀làárọ̀ ìtàn àwọn lárúbáwá kí islam tó dé ọlọ́run èèyàn fi máa wò pé àárọ̀ àwọn èèyàn wò yìí wọ́n lè ja ogun mi fún forty years tẹ bá wá wá ìpìlẹ̀ kí lọ́pọ̀ ogun yìí ó lè jẹ́ pé wọ́n ní ìgbàdo ogun ẹni kọjá ń tẹ̀ta ọ̀tẹ̀ àwọn ẹlẹ́yin adìẹ mọ́lẹ̀ ẹ̀yin adìẹ kan wọ́n fọ́ àtìjagun forty years tí wọ́n ti fi Islam tó dé ìgbà tí Islam dé yìí ọlọ́run lé wọn jìnnà sí gbogbo rọ́bìṣà náà tẹ̀. wọ́n dọ̀ ọmọ ẹ̀yà lọ́n sì fẹ́ ríra wọn tẹ́lẹ̀ tó tó tó má ti ríra wọn bẹ́ẹ̀ ìníkàlùkù ti máa yọ eyín bí gbàtájà rí ọ̀tá rẹ̀ ajá tó na ju eyín tí kálukú tó rárá wọn pípọ̀ rí eyín ìgbọ̀n tó máa fi mú ọ ó sì lọ́ọ́ di àkínní tó náà máa kú subhanallah bẹ́ẹ̀ wọ́n rí síra wọn tẹ́lẹ̀. ṣùgbọ́n islam dé ọ̀dọ́ ọmọ sẹ́nu kí sẹ́yìn máa ń bá ara wọn jà èyí lè wojú ara wọn àbí sẹ́yìn bá ń bá ara wọn jà sẹ́yìn máa lè wojú ara wọn gbogbo ẹ̀fẹ́ wò ní ìtòló fi jíjí mọ́ gbárí tó kọjú àbí ẹ̀kọ́ òtí ìmù náà máa rí. ìgbà tí ìrẹ́pọ̀ dé kálukú abẹ́rẹ́ sí rí mọ́lẹ̀ lójú ọmọ yàrá gbá àti ìyẹn dáadáa lágbájá tí wọ́n bá jà láàrin àhàjì lọ́wọ́ ewu ojú rẹ̀ ti ń tẹ̀ mọ́lẹ̀ láàrin àhàjì lọ́wọ́ torí wọn láǹfààní àti ojú ara wọn tẹ́lẹ̀ torí tí wọn bá wojú ẹni tẹ́ ǹjọ́ ń jà ònga lè wọ ọgbẹ́ ká ló ń wojú ẹ̀ kó tó sọ̀rọ̀ ó ti pọ̀ tó pọ̀ oṣùgbọ́n ní ìrẹ́pọ̀ ti dé ọlọ́run bá rán ànábì wa náà lè fi sallallahu alaihi wa sallam irú ìdẹ̀ra tó lọ sí fún ànábì ọlọ́ni. هو الذي أيدك بنصره وبالمؤمنين سوى الله لوى ọlọ́run àwọn ànábì lọ́wọ́ pẹ̀lú àrántí rẹ̀ ó sì tún ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo ọ̀ràn lọ́ pẹ̀lú àwọn ará ànábì náà. wá alábàbẹ́yìn náà olóògbéhìn olókì rẹ́pọ̀ sáàrin àwọn ọkàn wọn ó jẹ́ káwọn ọkàn wọn bà mọ́ra wọn. لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم سبحان الله رضي عن النبي محمد صلى الله عليه وسلم tọ́ba ná gbogbo owó tí ń tẹ lókè pẹ̀ nítorí kò lè bá aṣọ wọn dọ̀rẹ́ ara wọn kò ní lè sọ wọn dọ̀rẹ́ ara wọn. ẹ wo ti tí ọ̀sẹ̀ yẹn gbóná dé ọlọ́run tọ́ba ná gbogbo owó tí ń tẹ lókè pẹ̀ tọ́ ọ̀nà fún ìkíní kejì wọn tó lè sọ̀rẹ́ tó ní sọ̀rẹ́. ولكن الله ألف بينهم ṣùgbọ́n lọ́wọ́ bá ń kọ́ olófì pọ̀ láàrin àdúgbò ẹ̀kọ́lọ́. àwọn àǹkọ́ à wọ́n kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀ńtẹ́nìkan lè fojú di. bẹ́ẹ̀ ni gbogbo sábẹ́ àlejò Muhammad sallallahu alaihi wa sallam torí gbogbo kálukú lọ́mọ fífi ọkọ̀ bí rélùwé ọ̀tayọ̀ ọ̀tayọ̀ àǹgùn lọ́sọ̀kù sáájú kọjá ní sẹ́nìkan ní máa fún gánagánà sáájú kọjá ní sẹ́nìkan ní máa fẹ́nu àtẹ́lù irú táwọn sí àgbẹ̀ àfùgá ọmọ ọlọ́kọ̀ lójú sí wọn àwọn tó ṣe pé bíbú àwọn sàábì àtẹ́bì làwọn ti ń ṣe fẹ́ wọ́n gbọ́ wọn máa làánà àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam àwọn òbí lẹ́yìn mi ṣe tọ̀nù kí ni wọ́n ti fún wọn ti da ti jọ kàn nígbà tí àwọn yẹn ti kúkọ́ tó wà nù sáré tó wà lọ fẹ́ parí ìjà láàrin wọn láàrin tani àti tani subhanallah ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ti fún ma bírú àwọn ọ̀daràn bẹ́ẹ̀ bọ̀ anabi sọlá àti àwọn fi lélẹ̀ fún àwọn òfin ní tá a gbọ́dọ̀ tẹ̀lé dídọ́gbìn wọn ni láti tó kó àfààní لا تسبوا أصحابي لا تسبوا أصحابي هو الذي نفسي بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيبه ẹ gbọ́dọ̀ máa bú àwọn sáábì mi o ẹ gbọ́dọ̀ máa bú ẹnu àtẹ́lù àwọn sáábì mi o ẹ gbọ́dọ̀ máa bú ẹnu àtẹ́lù àwọn sáábì mi mo fi Ọlọ́run ọba ẹni tẹni mi bẹ lọ́wọ́ rẹ̀ búra tí ẹ kan nínú yín tó bá ná owó tó pọ̀ tú àpáta ọsùn apáta kẹsí tó ti fún òun ní odi fún ìlú Madina ní àgbọn àríwá níbi tó pọ̀ jù odi ni fún Madina òun ní bọ́dà fún Madina ní àgbọn àríwá tí ẹnìkan nú ẹ̀yìn tẹ̀ ṣe sáábì ọ̀nà bó tilẹ̀ jẹ́ kọ́rọ̀ yìí ó ṣẹlẹ̀ láàrin Khalid ní al-Walid àti Abdulrahman ibn Awf Abdulrahman ibn Awf sáábì àgbà Khalid ní al-Walid sáábì kékeré. yéé ṣe kó na kéré lọ́jọ́ orí o àmóhùn ọpẹ́ kó tó gba ìsìláàmù sí abdulrahman ibn awf khalid àti abdulrahman wá jà khalid tó ń pẹ́ tó ń tó gba ìsìláàmù ọwọ́ akọ̀rọ̀ sí abdulrahman ibn awf nínú abíyá nàìjíríà tó bá tó lọ èkéèké tí wọn sábẹ́ ni wọn anábẹ́ wọn ni ẹ gbọ́dọ̀ máa àwọn sábẹ́ sábẹ́ náà sì lélẹ́yìí ẹ gbọ́dọ̀ bú àwọn sábẹ́ ẹ ṣọ́ra fún bíbú àwọn sábẹ́ torí bí ẹnìkan lóyún tọ́ba lẹ́rù òkúta àpáta bọ́sọ̀ tọ́nà tó fi ti sàrà lówó góò òní ní tó ládàá mọ́tò kan sísà bí èyí bá fi ti sàrà kọ́dà mọ́tò kan pọ̀ anábì ni wọ́n á dáná sí ibà òní ní ládàá dájú mọ́tò rẹ̀ àdéhùn tó kún lẹ́yìn ní Bukhari àti Muslim lórí sáábì kò dé ẹni tẹ́nìkan lè máa fẹ́ máa tẹ́lẹ̀ táàbì pẹ̀lú wọn kò tó dákẹ́ sọ́ra fún mi máa sọ ìbàjẹ́ nípa àwọn tàbí aáwọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn sọ ẹnu rẹ nípa rẹ̀ wọ́n mẹ́nu bá a. nítorí ẹ̀ wọ́n àti ọbẹ̀ Umar ibn Abdul Aziz rahimahullah ta'ala léèrè ibi kí lè fẹ́ sọ nípa tó ṣẹlẹ̀ láàrin àwọn tàbí ní ahọ́ fìtínà ni ọlọ́run ò ní kí ìdá wọ́ kópa nínú rẹ̀ a sì ní bọ̀rọ̀ nípa rẹ̀ fi dọ̀tí ahọ́n wa subhanallah àwọn òkúpa nù ẹ̀ àwa ní fọ̀rọ̀ nípa rẹ̀ ti dọ̀tí àmà wa kò wá síbẹ̀ nìkan ti lè karabata tó lè kàǹkà tó lè ga tó olókì tí ó do ohun ẹsẹ̀ bàtà tàbí ibi tẹ́ tìrí fáwọn ẹ̀ ti sì mẹ̀jìnà ní àwọn sọ̀rí fọ̀ọ̀mù wọ́n tọ̀rọ̀ gbé nìkan tó rí pé from nowhere la mahalla lahu min al wọ́n wá ju wọ́n wá karabata láìsí ẹ̀ wọ́n wá tún náà ní gbogbo nǹkan. àwọn òbí la débi kí wọ́n tún pè ní ìgbà lọ́nà pé ẹ̀ka lò ó máa ń fi sàmà ìwọ̀n ọ̀ kó lè yọ omi ó wà fi ṣá àwọn òbí láti ní ẹ̀ṣẹ̀. wọ́n fi ẹnìkan léèrè nínú àwọn sàmìrì. wọ́n ní wọ́n máa ń tàn ọ̀ka ọ̀ka. òun náà la lọ sọ̀rọ̀ tó síwájú yìí kọ́dà níbi tó ga tó dúró déédéé wọ́n lò nǹkan bẹ́ẹ̀ nù khulafa ar-rashidun wọn. wọ́n wá ní Muawiya tó ṣe é pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dá wàhálà lẹ̀ láàrin rẹ̀ àti àbíbìnrin àbítọ́rì náà ló fi áwọ̀ láàrin àwọn sàbí. Muawiya yìí akọ̀wé lọ́jọ́ pàtàkì wa Muhammad sallallahu alaihi wa sallam radiyallahu anhu. Muawiya yìí wọ́n wá ń béèrè lọ́dọ̀ ọ̀kan náà tàbírí ibi ta ló ga jù tí Muawiya ni àbí Umar ibn Abdul Aziz sábẹ́ Muawiya Umar ibn Abdul Aziz sábẹ́ yìí lọ Muawiya kò rà nàbì ó ti gbà nàbì bọ̀ ó sì kú lórí imáyì Umar ibn Abdul Aziz òun rà nàbì ẹni tó rà nàbì lórí wọ́n wá ní ta ló jù. lóòótọ́ o reputation ti ti bẹ fún ọmọdún àpilàdé o ti sọ ẹni kíkà gidigidigidi débi kí wọ́n tó kí musafu àwọn abubakar umar usman àti ali. sábìyìn wa sọ pé a gubarun fi anfi muawiya maca rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam afdalu min umar ibn abdul aziz. eruku lásán. tó kù sí Muawiya mú nígbà tó jáde pẹ̀lú àdébìsọ̀lá àṣẹ́lám tí wọ́n lọ sójú ogun ọlọ́lá ju Umar ibn Abdul Aziz sọ eégún gbájú wa pé Muawiya fúnra rẹ̀ tó yé wa torí ẹ̀ náà la sọ pé àwọn ẹni tó kún ẹ̀fẹ̀ bàtà sàábì làwọn kan wá ń kara bàtà láì wọ́n kàǹkà ní wọ́n rò kókò sírù wọn torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn sàábé ẹ̀ rí àwọn àtọ́ọ̀rù yìí tọ́lọ́wọ́n bá ní òun ló ń sọ wọ́n di ọ̀kan tó fi fi láàrin wọn. ànábì sallallahu alaihi wasallam ní hubbul ansari min al-iman wa bughduhum min an-nifaq àti ìfẹ́ ẹ̀mẹ́nu Bukhari. ká nífẹ̀ẹ́ àwọn àtọ́ àwọn ará Madina ìbẹ̀nu pa àpọ̀lọpọ̀ káwá kórìíra wọn ìbẹ̀nu pé mùnàfíkì ọlọ́dà mọ̀tà ni wà. lórí délé agbọ́dọ̀ fẹ́ràn àwọn tàbí àmẹ́lẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. torí ẹ̀ anábì wa sallallahu alayhi wa sallam wọ́n ń sọ fún àwọn ànsọ́ọ̀rù náà wọ́n sọ fún àwọn ànsọ́ọ̀rù wípé yá ma'shar al-ansar ẹ̀yin ànsọ́ọ̀rù alam ajidukum dhallalan. فهداكم الله به ǹjẹ́ tó sì nà kọ́ ni mo wá bá yín bí tó sì pé mi lọ́lọ́wọ́ bá lò láti fi yín mọ̀nà. wàhálà tẹ̀ tí bá láì ní ni mo wá bá yín fa'aghnakum Allahu bi tó sì pé títí èmi sáàní lọ́lọ́wọ́ bá fi rọ̀ yín lọ́rọ̀. kullama qala shay'an qalu Allahu wa rasuluhu aman. wọ́n anisọlá àtúnú bá ti sọ kankan tí kìí sẹ́yìn tí ìnáwó wa máa ń rí tọ́lọ̀ wọn bá fi ń mànà látàrí bíbí èyí sáàánú wọn ni ọlọ́run àti òbíṣẹ́ rẹ̀ ló fi ń lọ́kàn balẹ̀. tìbálà yìí ni wọn bá ń tó ṣe pé bíbí èyí sáàánú lọ́lọ́ tó fi sábà bí níní wọn dàbí Allahu wa rasuluhu amen ọlọ́run àti òbíṣẹ́ rẹ̀ ló fi ń lọ́kàn balẹ̀. sẹ́lẹ̀ yóò fi hàn yín pé ọlọ́run bá tó orí ńlá ó ti fún àwọn aṣíwájú ó sì so orin ńlá fáwọn èrò tá a àwa náà ọ̀pọ̀lọpọ̀ nínú wa làjọ tààrà wa kátó ti Islam ìwọ̀n tó ti fi lẹ́yìn ìgbà tí Islam ti àwa náà máa sọ̀kan àmọ́ fẹ́ràn ara wa àmọ́ nípa fẹ́ ríra wa lẹ́yìn náà ti fẹ́ ríra wa tẹ́lẹ̀ ẹgbẹ́ Islam wọlé ni àìsísí islam àbúrò ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé ìdílé ni wọ́n jọ̀ka ara wọn síwájú kó tó di kí wọ́n di mùsùlùmí ìwádìí ìdílé wọn di mùsùlùmí tán wọ́n mọ̀ dọ̀rẹ́ ara wọn wọ́n di alábàáṣe ara wọn wọ́n tẹni tó ṣe ike kí wọ́n bá sì ríra wọn wọn ò tí ì gbádùn torí délé yìí ìwọ náà mọ̀ wò ládùúgbò yìí ẹlòmíì máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti gbé mbàtí ti gba Islam ìwọ àti gbogbo àwọn fámìlì rẹ lẹ́ẹ̀tún níjà òògùn àti gbogbo fámìlì rẹ ṣùgbọ́n wà tó lọ́wọ́ bá fẹ́ẹ́ sì kẹrẹ̀ bó náà ó kéde kó di mùsùlùmí ṣebí wọ́n làkọ́kọ́ ẹ̀kọ́ kọ́kọ́ lọ kí kú oríire níbí inú ti dùn tó wípé gbogbo ohun tó ti fi wájú ó ti kàn gbàgbé nítorí kíni nítorí ìgbà torí di eléyìí Islam yìí máa ní káwọn èèyàn gba gbogbo ní ti máa yà ní yẹlẹyẹlẹ àìsí Islam yìí máa gba àwọn èèyàn dọ̀tà Islam ẹjẹ́ àmọ́ tẹ̀ra o ẹjẹ́ àmọ́ alápọ̀nlé o kásọ̀ kan ká má fún yẹlẹyẹlẹ ká fẹ́ràn ara wa ká má kórìíra ara wa torí nǹkan wo ló ti já máa kúrò rárá ọgbà pásítọ̀ ẹnìkan ò lè dínà kankan kọ ẹnìkan ò lè dínà mọ́ gbogbo tó lọ́wọ́ bá pè ìtẹ̀lé náà ni ó ti tẹ̀lé fi àyè rẹ pọ̀lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà rẹ mùsùlùmí fi àyè sọ̀kánlẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà rẹ mùsùlùmí tàbí wọn bí rèé lẹ́yìn tá a ti jẹ́ mùsùlùmí tá a ti fún rí púpọ̀ wà nù wa tó ṣe é ìpínlẹ̀ yẹlẹyẹlẹ ní bẹ láàrin wa ọ̀tá ọ̀kẹ́ ní bẹ láàrin wa ọ̀nà wo la lè gbà táàbì ṣàtúnṣe nínú ọ̀nà tá a lè gbà táàbì lè ṣàtúnṣe òun náà ní kájá ní tí ọ̀nà gbàgbé ọ̀rọ̀ àná nítorí pé àtìsẹ́ra wa gbogbo ẹni tí wọ́n ti sẹ̀yìn yìí wọn ní máa ń mọ̀ sẹ́yìn kásì àforíjì fúnra wa táwọn aláyà káláyà láti lè sọ pé nítorí ṣe wá kọ ọ̀sẹ̀ mi ìdí tó fi tẹ̀lé mi kẹ́ni tí wọ́n bá ti sọ fún bẹ́ẹ̀ kó lọ ọmọ pàtó bì èèyàn ní sẹ́yìn èyí ti gbogbo ẹgbẹ́ sẹ́yìn ní máa mọ̀ fún sẹ́yìn wọ́n á dúpẹ́ kọ́lọ̀ kí wọ́n sọ fún ọkọ̀ ọ̀sẹ̀ àwọn ó sì béèrè ẹ̀dá kò kí n lọ fi sẹ̀wọ́n nítorí tí wọ́n bá ti mọ sí òfin sẹ̀wọ́n eléyìí wọ́n ràn wọ́n náà lọ́wọ́ láti tọrọ ọ̀dárí sí kò ní jẹ́ péjọ pé ìdàgbé yá mà lẹ́wàá àjọ máa ṣe àríyànjiyàn bẹ́ẹ̀ máa jàjàngbìlà níwájú ọlọ́run ọ̀rọ̀ ẹ̀dá kájẹ́ni tí yóò fi àyè sílẹ̀ lọ́kàn rẹ̀ fún rẹ̀ pọ̀ kọ́mẹ́tì jẹ́ títí tí wọ́n bá wá sọ fún wa ibi bóyá àti àwọn akẹ́tì dàbírọ̀ torí tá a máa ṣe bẹ́ẹ̀ kò sí ní ọ̀dà ètò òní dí ah, alihamudulilayi ẹni àwọn akọ ọmọ mọtò sẹ́yìn báyìí báyìí báyìí ìmọ̀ ẹni ẹkọ lè sìn ó ti dáná eléyìí ọmọ ẹdẹ kiri ẹkọ ọ̀pọ̀ láàrin wa káfíńtì ẹni tí ó yà sí lẹ́nu láti máa sọ̀rọ̀ àforíjì àtàkùn tó kúrò tọ́nà wúra pé èyí ti lágbájá nítorí tá a máa ń ṣe bẹ́ẹ̀ á bù pẹ̀lú ẹni pẹ̀lú pé èèyàn púpọ̀ níwọ̀n lórí wa tí ó gba sí ọ̀gbẹ́ ìdàgbé yá. nígbà tí ara ti máa di lẹ́ni tí ó fẹ́ ikú múlẹ̀ ayé yìí ẹ̀ ti gbé ẹni dẹ́sẹ̀ kò ní pọ̀ gbogbo ẹsẹ̀ tó fẹ̀ bí wọ́n bá ti mọ̀ pé ẹsẹ̀ ẹni kọ́ láti wá lọ́kẹ́ sọ̀rọ̀ dárí sí lọ́dọ̀ ọ̀ṣun ilé yọ̀ọ́ mọ̀ ẹ̀dẹ́kẹ̀rẹ̀ kọ̀ wá irun tó ti máa jẹ́rẹ̀ fún ọ wà náà nǹkan máa fẹ́ kọ́mọ la tẹ̀sí wa irun náà fẹ́ kórè ara wa bẹ́ẹ̀ la bíkà nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ sọ pé báwọn fẹ́ kọ́mọ la tẹ̀sí wa irun dáadáa tá à ń fẹ́ kórè ara torí kó ti dájú pé ẹnì kan ò wa tó fà ìdá kórè torí àwọn sọ pé fẹ́ kọ́mọ la tẹ̀sí rẹ̀ ò ní gbọ́lọ́ngbọ́ ẹni tó bá gbọ́lọ́ngbọ́ àbí láyé fún mi náà حتى يحب لأخيه ما يحب لنفسه ẹnì kan ní yóò ti jẹ ẹjọ́ gbọ́n náà wá gbọ́ ní ìgbàgbọ́ òdodo tí wàá ti kótó ti ń fẹ́ kọ́ mọ́lá gbèjì rẹ̀ tí o ti ń fẹ́ kórè ara rẹ̀ ìyẹn ní dáadáa torí dáadáa ní gbogbo wọn fẹ́ kọ́ra wa torí táwọn máa ń fẹ́ dáadáa torí ara wa táà ń ti ń fẹ́ kọ́ mọ́lá gbèjì wa wàlúwà ìwà àlọ́ òde ìṣọ̀kan ti pọ̀ ìṣọ̀kan pọ̀ àpèjúwe rẹ̀ òun náà ti fi àtọ̀rí àǹfààní àti sọ́mọ ẹ̀yà àǹfààní ṣùgbọ́n mo kúrò fún àǹfààní bẹ́ẹ̀ èmi ti lọ láti lọ gbá tèmi nínú tí màá mójú rẹ̀ pọ̀ wá kátọ̀ kan níbi pé gbogbo àwọn ọmọ ẹ̀yà mi tó wà ń tó ṣe ń dé wọ́n mọ̀ pé wá bí báyìí ìpínká wa ta ọ̀sẹ̀ àfẹ́ ìpínká tí ń ti gbà gbogbo ọ̀dọ̀ lọ náà subhanallah ẹ wò bí ni wọ́n ṣe dìbò yíṣẹ́ kó ti gbàgbé lọ àìsàn ẹ̀yin náà lọ wọ́n tó fi tán wọ́n tó fi tán ó túmọ̀ sí pé tán ara tiẹ̀ lọ owó tító òun tító táwọn torí di ẹlẹ́yìn ẹ̀jẹ̀ ajẹ́ni tó tún máa rántí ìgbé gbogbo ọmọ àtẹ́lẹ̀ adámẹ́jọ wa àtàrí ìpẹ́lú ọlọ́run ti dá bàbá ńlá wa ẹnì kan ojú ẹnìkan lọ́wọ́ níwájú ọlọ́run àti pẹ̀lú ìpayọ̀ lọ́wọ́ gbogbo pàṣẹ ìdọ̀tí ilé ayé lọ́nà kó fún wa á padà sílẹ̀ náà. Èkì máa wá sẹ́kù ẹ̀mẹ́jọ àbàjẹ́ torí ti máa tán. Ìjọ́mọ̀ ẹ̀yá nínú ẹ̀sìn náà wọ́n ká sí gbogbo nǹkan yòókù lọ. Kí Mùsùlùmí ó dunu sípò ń jẹ́ Mùsùlùmí. Kó sì ráhùn ọmọ ẹ̀yà rẹ̀ ní ìsìn àkọ́yọ̀ mọ́. Eléyìí lẹ́nu ti máa ń ìsọ̀kan wa. Àwọn ẹni tó dá síwájú ẹtọ́ bá lè súnmọ́ wọn bá wọn sọ̀rọ̀ wọn má ti ta wọn ẹ má súnmọ́ wọn bá wọn sọ̀rọ̀ ẹ má pa kí èsì wọn. torí pé wíwà ní ìtàkùwájú dá sí fífi mú kí mùsùlùmí ọmọ sọmọ ẹ̀yà ara wọn kọ́kọ́ torí pé òun kò gbénu kó òun ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ lọ síwájú àpò kò sì sí lọ síwájú rẹ̀ aṣíwájú tí gbogbo ọmọ lẹ́yìn rẹ̀ ń bára wọn jà ẹ dákun aṣíwájú rẹ̀ aṣíwájú ogún nìyẹn torí àwọn lèmọ́mù lèmọ́mù àwọn olùmọ̀ olùmọ̀ gbogbo wọn pátá ẹni tó bá tún bẹ́ẹ̀ nìkan nù ẹ máa pa kéèsì wọn nítorí wọn kàn sí lẹ́yìn ọlọ́ọ̀bà nìkan ló pé káwọn náà máa ṣe tí ó mú rẹ̀ pọ̀ wá láàrin àwọn èèyàn torí inú kí rẹ̀ pọ̀ wá ibẹ̀ ni lọ́síwájú wà níbi tí ọba sí rẹ̀ pọ̀ lọ́síwájú kì í sábà sọ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá fọ́nrán wa lọ lórí àti jẹ́ ọ̀kan nínú àwọn ẹni jọ́ sọ̀kan kó lè wá jìnnà tí kò ń kó jábélé kí kálukú ọmọ ẹgbẹ́ tiẹ̀ ọlọ́mọ ti tà náà fún wa tí wọ́n ní mùsùlùmí tí ọmọ fẹ́ dáadáa fún ọmọlágbèjì rẹ̀ tí wọ́n ní mùsùlùmí tí ọmọ alámọ̀tò kúrò alámọ̀tò kòjà alámọ̀tò nù fáwọn ọmọ ẹ̀yà rẹ̀ lánàá kátólíkà yìí lẹ́kùn bẹ́ẹ̀ lánàá ìṣẹ̀lẹ̀ sí ọ̀pọ̀ èèyàn kí wọ́n bá ti ti sínú láti kò sínú tótó tá a sọ apá kan náà àwọn tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí wọ́n ní ká tó pàkíyèsí wípé ẹnu táwọn sí àwọn sí láti kò tótó ni o kí wọ́n á lè dáwọn sí àárín àkọmọ̀gbọ̀n ntẹ ẹsẹ ni pé ẹjẹ gbèsè awẹ kaná ẹsẹ padà ọlọ́run bá wọn mọnú àkùrán òní tó máa ti mọ sọyàmá ìrẹ̀lẹ̀ ẹgbẹ́ àwọn ẹni títí wọ òru ẹgbẹ́ àwọn ẹni títí wọ òru yẹn ti tó òrùn bá ti wọ lẹsìn àìróòrùn jẹmọ kò túmọ̀ sí pé ti wọ nílọ́ọ̀lọ́ọ̀ báyìí àìróòrùn àbárí ni àárín kò wá túmọ̀ sí pọ̀ kàlẹ́ lọ́wọ́ máa jẹ́ ọ wọ́n tó ti ṣe sùúrù wákàtí mẹ́wàá sùúrù tẹ́jú mẹ́wàá inṣàlá ọ̀pọ̀ níbi òkú torí di eléyìí ẹni tí ó sínú lánàá kó tó di pásítọ̀ sínú tó ọlọ́run àràn lọ yóò san àwẹ̀ padà lẹ́yìn àwẹ̀ àwẹ̀ nìkan ní ọ̀sán padà ọlọ́run àràn lọ láti gbà ó sì gbà lọ́wọ́ ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ní ètò tí wàá bí ọ̀nì pé gbàtẹ́ bá gbọ́ tó ń pè ọ́ gángan láti kò sẹ́nu tó gbàtẹ́ bá ti gbọ́ tó ń pè ọ́ láti kò sẹ́nu tó kò sì sínú pé bàbá tí ó pè ọ́ sì lè torí pé àwọn aláṣọ fúnfẹ́ pẹ́rún àti kó ti tó tẹ́lẹ̀ ìjẹ́bù ti tẹ́ jẹ́ bẹ́ẹ̀ ẹni tó wá nílé èkó. bákan náà wọ́n ní ká pàkíyèsí nípa wípé àwọn èèyàn wọ́n ń láti ṣe kó bá dà torí èèyàn mẹ́ta padà dé lánàá láì ní bàtà lẹ́sẹ̀ àwọn èèyàn kan ti wọ̀ ọmọ tiwọn ẹ̀dá kòtòrè tọ́lọ́ ẹ̀dá máa wo ibi tá a bá kó bàtà wa sí ká sì máa gbìyànjú láti rí pé bàtà tiwa la kẹsẹ̀ wọ̀ nítorí tí ọkàn ẹni tó lọ mọ́sálásí ọba balẹ̀ kékeré bá fẹ́ wọ̀ ní sọ́ọ̀nù níbo la fún abẹ́ lọ tọkàn wọn balẹ̀ kékeré bá fẹ́ wọ̀ ní sọ́ọ̀nù ọjà tuntun wò sí kú torí mùsùlùmí ìjáde wọ́n sì wọ̀ ẹni tó sì bàtà wọ̀ bẹ́ẹ̀ àyè ti wà pépé bí tó ti wọ̀ kọ́ wa dà kọ́dà kọ́ bá jọ tó la kò sí tó burú mẹ́rin àmọ́ ẹjẹ àmọ́ tiẹ̀ tó wo bàtà tá a fẹ́ kẹsẹ̀ lọ ọlọ́pàá náà wà lọ. Thank you alhamdulilayi wọn ní ìjọ tó ti bá wọn bá ti dáhùn rẹ àti láti sọmọrọ ẹnitọ wọnú mọ́sálásí tí ń pe jésù tó ní kẹgbà jésù kékeré káwọn ti sírò rẹ irú rẹ ẹ mú tẹ ẹ bá ti mú ẹ tó lókun ẹ wàá ti sọ fún ìjọba ìjọba bá ní èrè àti ọjà kan fẹ́ẹ́ gẹ̀ẹ́sì nítorí pé àwọn eléyẹn àwọn ni máa ń dà wùjọ ọ́ jù tó torí pé wọ́n wá wà fún wa ní jẹ́ wọ́n rí èkó yìí ìdí ni pé orí yẹn gbé torí pé ẹni tí ń ṣe àdúrà tí wọ́n ń kan orí làákò ọpọlọ rẹ̀ ló déédéé pọ̀lá wọn náà lè nà ó kò sí tẹ kò sí tàbí ṣùgbọ́n ọpọlọ yọ̀ọ̀kẹ̀ kan níjọ bí máa ṣẹlẹ̀.